ibi tí a ti gbọdọ̀ fẹ́ràn Kristi Jòhánù orí fourteen ẹsẹ̀ fifteen ẹsẹ̀ twenty one àti ẹsẹ̀ twenty three bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ ó pa òfin mi mọ́ ẹsẹ̀ twenty one ẹni tó bá lé òfin mi tó bá sì ń pa wọ́n mọ́ òun lé ẹni tó fẹ́ràn mi ẹni ó bá sì fẹ́ràn mi á fẹ́ràn rẹ̀ látọ̀dọ̀ bàbá mi wá èmi ó sì fẹ́ràn rẹ̀ èmi ó sì fi ara mi hàn fún èrè ń bẹ nínú ká fẹ́ràn Jésù Kristi èrè àkọ́kọ́ tó wà ń bẹ ni pé bàbá Jésù yóò fẹ́ wa èyí yàtọ̀ sí ìfẹ́ tó fẹ́ wa tó fi Kristi fún wa ó di àyànfẹ́ ọmọ ó di ààyò ọmọ ìkejì Jésù fúnra rẹ̀ ní òun náà fẹ́ràn rẹ̀ ìkẹta ó wá ní pé ẹni bá fẹ́ràn òun òun ọmọ fara òun hàn fún èrèdí tí ì jẹ́ ká rí ìran nípa ẹni tí Kristi jẹ́ tó jẹ́ pọ̀pọ̀ wa tá a ti dọmọ Ọlọ́run sí ní Kristi rú lójú ní tó fà á ni pé ẹ fẹ́ràn Kristi